أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد oṣù ramadan èyí ni ìnolú ogun yẹn ọkà ọdọ́ 1439 ọdọ́ hijira oṣù àbàpà ramadan nolú 21 ọdọ́ 1439 oṣù kẹfà inú nulu mẹ́fà ìfọ̀dọ̀ 2018 wa insha Allah karatuwa anai ayyacha ne fi suratul nisa aya otitala onale kuma ci wọn kama ni ki ìgbàmábọ̀ àjọ kàdábà sí hun ní alẹ́mà ayádàgbà wa àṣánẹ̀kún òǹṣáyá 92 ibi suratul nisa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قبل من عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما نعم الله تبارك wa ينهي وما كان لمؤمن itukwengene gidi imani kojo itukwengene gidi imani kojo an yaqtula mu'minan turuki ma bapa o ma yundu pan imda bapa ngechi itukwe turuke mene gidi bapa dupan sheun ka bapa ke bapa ke junpa ka iya jetin illa khata'a da ki mistake don sharia bi believe ka kini na du ki jawon ne ki do ne ina du on no account ko ne ya mi ke jun amudu pan ujo ya chimume go ki achi nga mu ne film ya ngo chinga mu ne e ora ya jugidi elu ne ku madojo ọjà onobulẹ onobulẹ tagbade ma adeke yóò jà wọn ma takijẹ wọn ma kó jà ájà masini kọla ma parí yàn islam igọ akinihi ma neke kpó nẹtó dọya islam ujẹ kaki ma neke kpó nẹ tó dọ fẹn ẹlẹ́ àmọ̀nẹ̀kọ́ fẹ́ àti wọn ma ọkọ̀ òkúṣẹ́ kọ̀gídẹ́ yìí yà á wọn ma. agaba bọọlụ ọbụ ka akụ bọọlụ bekee ji mama ọbẹ kụnọ mama igwe kụnọ ma ajụja kọla ma tụdụ todo abụkado abụka dọmọchi ọfe politiks ọfe gọọmenti onwe achị nwụma ọfe gọọmenti gide eji achị nwụma anyị takeli eneka ya mitọg eoma haya amitogo ki haya amale ya kuma tiki kuja bi abodu mama je fun eta pati ela bi eh eta pati ela ma ya bibili kita mama pati du pa oramali apati ma yo dayu dayu dayu dayu mam ko ko wedu ke jibenu ke nya challenge maba mamedupa madekpa jali turehun ẹtí nítorí kí ẹ dágó again ọ̀nà èyí ma kìkó máa ṣẹ́ tó dáálẹ̀ tó dí ìyàbí àmọ́nà àrọ́lá máa pa ẹlúgún ọgbàká ṣe kọ́bà máa kó atúgbò ìhòògbó kan kí ti ìyàbí ó yá nẹgẹ́yà village gbogbo eh? ma dọ́wà kìíní gàṣí da sínà makọ́wà tó mọ́ gbọ́dá mi kọ́pà kùmà kọ́ mọ́ bá ulé ma ló ma ulé rẹ̀ bẹ́ẹ̀ bọ́ asẹ́tì máa lè yọ bẹ́ẹ̀ bọ́ chágbé tó dẹ́hùn àmì tọ́ọ̀kù kùmà kọ́wà ẹbá me ọmọ àgìní ẹni dú mẹ́mọ́dà dún kì máa lè bọ́n ẹ́ ta abúdú kì jẹ́ kó yí mẹ́kó yí kó yíwà bá ọgbẹ́wà ma ọ yíwà bá ẹ̀rẹ̀ kùmà náà dọ́dà ọ̀pààlà ọ̀nà àlèbọ̀ yíya ìnọ̀lá onínú báyìí ka máa tí nìká àkẹ́ ti ẹ̀rẹ̀ àkẹ́ ballot paper kàmẹ́ adúgbòtù yìí àkẹ́ ma ká ma bá àkàtìkò ká ma kújí ká ma ṣàṣẹ́ àti ìwà báyìí ni àbíta àmẹ́nu mọ́tò àmáyí mọ́tò yìí mọ́tò station wagon ya àti ya. ajaka ya nkoji so ọda ma duwa lọ gẹ́lẹ́ ga libo sama an wata ata sami na wa ata na ga kaye kuma kata kada nyama nyama nyama nyama nyama kuma domo makodayu magba ma mo akunyo kunyo mutu machate ala lete ho ni so ana ana se dia aya beke ya mani a a ana se a ki what

ma ha ya ma ma akụmaja a intimidate anya mụ n'ukwu akụjaba mụ ne akpa mụ ne subhanallah tụrụ ọkọkụ ma dụma lemje ide pe ebe a mụ akijabele ma mma gbinyo bụkụ ma yuzu male ma mụ ma gbinyo ma ma m dawo ne kwame ma akpabakwa ma akpikafiri ene dukitu ma ọ makwa ya Allahu akawa gini ina duki ajo sifaya ọra iwu ne igba anibi sallallahu alaihi wasallam ngo kolale yene ọra iwu ne ile igba ba ẹun kìíní kí jẹ́ wọ́n alába tẹun mẹ́ta tọ́yí tọ́gẹ́lẹ̀ ní láyé hìlú dẹ́mì muslimin ìlàbí ìhìdá salatin asayibu zani hadithu laibun kasiru ní gudu ayé fi tafsiri ẹni ẹ̀dẹ̀ àbàpá yà alába kún wàrú dahun yà alába turukó ní kí mi mẹ́ta ma mẹ́wọ́ mẹ́ta lẹ́dẹ́dá àtẹ́yìíbú àzáàlì ẹni ẹnẹ́kì sí ẹnẹ́kì náà màmà mẹ́ ṣẹ́nkì ní àfìsì náà ṣí ẹnẹ́kì náà màmà mẹ́ ṣẹ́nkì ní àfìsì náà ṣí ọ́dà ṣe mú dùá torúkùmá ẹnẹ́lẹ́pa a máa palẹ̀ máa ọ̀fẹ́ wà àlejò ọgbáhun pàmùlùdágì ọ̀fẹ́ lẹ́lẹ́ màá rí ojú kìtàbọ̀ tọ́rọ̀ dáyìí

ودعا النبي صلى الله عليه وسلم حديث عبد الله بن مسعود ثبت في الصحيحين يعني لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وعني رسول الله إلا بهدى ثلاث النفس بالنفس أنك تكون معكم وطيب الزاني أنك نويا ماما أنك نوكو ماما إذن أجي مأقبا والتارك والتارك لدينه أنك تدينه وفي يوم يوم شدينه ونشدينه يا بقى ene kitadi nele no gyo ngon chigen yamu di ba yo chini chini chini chini rarude abega kini church ya loke abega ya mashat ya loke abega kini ya bu mama na dini didi mige ihu mai deke al mufariq jamaa ki na aba to ochuchu nchi me o Allah tabaraka wa ta'ala ni abapa ite tukwe ka abapa ki pa abapa keji be ki mistake imda na bo gido ma ayo contract ni pa nga ma gba yi onugunu ge ma ma gbe contract ni pa ma je koche sihiri ata iku ma ti iku ma kone ama je koche sana ayi ma de en ki ti dagun me li o ne wa atugu e ka ni kunyin ikachi na-ekwunye ikpo ikachi na-ebi kọmpani ikachi ni ela moto yọ gboke akpo irọm mene gbe aki ni kọlọ kuma akpo òun adọkọ àtàbálẹ̀ inú irú kọlọ májàkà kó gidá bẹ́ẹ̀ kó túnmù ń bá ó yé ma gbà yẹn yájàkà ní ọ àlejò òjúbọ kọmẹta mà kó ó yé màá gbà yẹn tó dẹ́hùn torí kí jẹ́ kí ni kí attract e, e ẹgbàkẹ́ni a ma ń kọ́ alóyáló yáló eyi táàmà nùnú táìjẹ̀ká mẹ́lọ àwà ihò anúgbònúgbò ẹ́ ajá ifá wọn tẹ̀ lọ 50 naira ẹ̀nẹ́ ẹ̀kọ̀lá yìí máa wọ́n ọ̀làkàyìn ọmọdútánì ẹ̀ọ̀làkàyìn ọmọdútánì 50 naira lẹ́lẹ́ ẹ̀hùn kàmọ́ mẹ́ ayé àdéjọgbá ẹ̀hùn ayé ẹ̀yà ọgbọ́dún ní papúṣaká orí ogun yọ mẹ́lú makọ̀lá lẹ́ papúṣaká wítàjàkà sí nẹ́ẹ̀tì onígbònùgbò ẹlúkẹ̀yà brown ó yí nẹ́ẹ̀tì ẹlúgun yọ mẹ́lú ẹmù yọ nálẹ́tọ̀ ní kẹta ẹlẹ́ brown yí papúṣaká ọkẹlẹ̀ takpa àmà àbífábà yàgwà ní àkànyàmẹ́síbà yọ dọ́kìlẹ̀ gudu yìí kìkẹrẹ bá tẹ ìkìkẹrẹ bí yẹ yìí yọ ọgbà òyìn èèyàn ẹgbà kó naira ogenele siri alija akpa ko ma mochi ma lo na alija akpa alijo tubu ma do ne pawo ma mo gewu ma mdu togbe oga gbo gbere ma mdu togbe ma ko chi lejo ko na ke ga gini akpa won ati ki ale hun ki ado ne pa amo ne ko se yo bo ta ma che ni le ngo ti qurani qurani pa la ma ma ngo ti kolo ko abile ma mguda batane

ina be gido mo ki tu ne ilu ku ne ile ma yawo ohun ma gujo ohun mu le ma hada pe ohun ma du te ngam ne ye eh aba kimi amu ami chemical e bo ki yo gene ku gwe gwade eh ami ogele e cha juma kene du ku ne no toro e ji be lu kenya gwe gwa ba te ohun ne ina oro le ina du ina do ro mera lu ki ku ngo ba o ka te mu ji mo

illa khata'an be ko ya limama ni don o ya limama ni en tu ya limama ni en mutu da ba yo yi o ne da guda ba yo na e mutu na bu ma e mata ka dukan ni khata'an ne ode ode ne de we pe ne pere oko me ado de ohun de igbe isegbewo ya àti ìgbèlé wọn ni yúkẹ́ lálẹ́dọ́ máa ṣe yìí ẹ̀tẹ́gbẹ̀ náà bò máa sorry sorry sorry duka ya kanaka yin bilikuko abe wace kata ande so ebu yuge de je mistake o ne gwa na ojodo mi gwa ngwa abajo we kodo che odo akodo che gadu e, e, e, lo gadu gumane we ama ki womon e odo ko jabu ma iliku no mistake de ona duki mistake gide happenly abe akini iya amado en kan lechu tujuji ikolunga liron alẹ́yé pọ́nìtì mú kì ní ipa àwọn ẹ̀lú ohun àwọn ọdọ́ mílẹ̀ ìyàlẹ̀kú ilẹ̀ mistake dọ́mọ̀ ìkì ní ipa àwọn ẹ̀lú for example polisi ṣe ní ní criminal lulẹ̀ abájọ́ suspect rẹ̀ criminal lè tọ polisi ṣe ní ní suspect ilé abájọ yìí àbí suspect àti nira tó parí lè tákì yóò ń amẹ́rẹ̀ ẹlẹ́rẹ̀ pọ́ ìgbèkè àtàbẹ̀rẹ̀ máa ń tákì ta ìgbèlẹ̀ lè táwọn abẹ̀kẹ́ ìgbèlẹ̀ ìmúgbódàbàlì túbò múnẹ̀ ìyẹn amẹ́rẹ̀ lẹ́dùpá tó ìṣe gbéjìgèdè gbéjìgèdè dùpá nù ń ní yìí abájọ yìí gbogbo abájọ yìí sami o ni pa o ni gire ma do akini khata mistaken gire e o yi se gbeju gede se deyin ojo ati tu pe ka papa kita papa pa ni be ko je mistake en kita ki o ne ile e pa ki ma ro ye juni ti ka gini e amu to na du kun do allah tabaaraka wa ta'ala ti pa ko chakai ba ye ki ku ko be oju ki de ko tane toruki di balu ngamone ba su ne ile atojale atane atẹun dúkì dọ́wẹ́ ma abdúkì wó jìkàdé owó ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ sọ́nà wọ́n yìí àbẹ́kẹ́jọ́ gẹ́lẹ́ ìkúrà nìkan wáyé fisi sí tẹ́tẹ́ àyà owó ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ sọ́nà wọ́n yìí but onígbònú kì í ẹ̀kẹ́ wọ abájọ yìí ẹ̀ má jàkà mọ́ ọjọ́ múnú kùmà tó sọ lé ẹ̀ ọmọ akùmà bínú ẹ̀ àbẹ̀kọ́ ọmọ akùmà bíkù alẹ́ ọjọ́ múnú yà gbogbo oṣù ká oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́lẹ̀ gbogbo tákìtì oṣù mẹ́la tákùmà àbẹ̀kọ́ oṣù mébi táwọn àdó bí wéhìlẹ̀ táwọn àwọn bí wéhìlẹ̀ ṣe ní ìrìnkì wéhìlẹ̀ ìṣànà ò léèlè dánú ẹ̀wọ́n lè processes gbogbo tákìjú ṣínìṣù kọ́lọ́ tákọ̀ọ́ ṣínìṣù kọ́lọ́ tákìtì ṣínìṣù kọ́lọ́ tákàlù ṣínìṣù kọ́lọ́ tákìdónẹ̀ tákìṣínìfà tákìṣínìtàtà tákìṣínìlùlẹ̀ tákìadókòó so oroka oroka ojo keti we miti melu we won finish panela e ani le finish ujuji e o kodari yo e gbe tanga mudupa ojo la de yuki kanwe e mudupa ojo adini on temi leki mistake o man qatala mu'minan muta'ammidan yana na duki mu'mini pa oje gbejugede yana na duki mu'mini pa oje gbejugede eh mistake ko ana gi mu'mini kwa oye chi mistake fa tahriru raqabatin mu'mina bayani ene leba adu onuble kidi imani kwa ojo oyayala tane adu onuble kidi imani kwa ojo oyayala tane obike adu le latane wadiyatun mayudeya ọkọ udu one ọkọ udu yone ẹwọn yara ọkọ udu gidẹ yẹn ẹra gbogbo kẹlẹ ẹ sẹrẹka ṣe wọn ẹ ní ilẹ ẹwà kù sẹrẹka ẹlẹtí masalasi ẹwà kù sẹrẹka oyẹun oyu one kẹpa ìṣàbánilẹnu aláwọ yẹn ni wọdíyà yẹn ni wọ anyara ọkọ udu ọkọ udu lẹkọọ anyara yìí musalẹmẹtun ẹ sọrẹnda ọkọlẹ ẹ sọ ila ahali yingi family ene ke pale wala bro ajugu it means jam ke nyaro ko udula abajo iba family ene ke pai otila ngichi turukuma hema kini weke kune maile tuene kione amune pata ke rato ka nya doji kenya chi de ya ke yaro ko de ya ko dui kera ke sere kanga munne no mashabana len except jugone ke mami family mun ene ipa mistakenly men effort duke ci duru manike manike family hun mai mami family hun to mai ni enya ogenile enya ride ya lele enya ra account ya ba pa enya ra yun enda account aba pa o jamele abeka account account aba pa o ya ni Nigeria abe ko ja ni government me upone ona baba na imu numu talu to mu telephone ne ne pa to report to police station na report to hill so egbehi o ma ji akama ma menele ni na polisi ka ma menele afta ka polisi gwo nyumi ala ka ala dị meji ọ mi ke dọkọ gbọwa ọkọ duma ma matumi na omi kọmọ so kwenele ya ti so now na discover ki wetu ọ na kenele mmọla le ọla abakwani mu sifa abakwani ki abakwani ki so dale mu yẹn ọkọ lẹ ohun adẹ mẹgbàkọ ya abakwa mẹdu yílẹ̀ wọn ti family kan because ẹni kí mi family but gbogbo kí mi family my family ẹni kì í ẹni kì náà collect my family mu ma tọ́ déyàlẹ́ ẹ̀wúra musallamatun ilá àhàlì ẹ̀wúsọ mi ti ní àbò family lẹ́ ilá ẹ̀hùn kì máa jẹ́ àrọ̀ kọ́lẹ̀ ní àbò family lẹ́ ní ayẹyẹ sọ́dẹ̀kù ṣẹ́hùn fún amúlùsí sẹ́dẹ̀kà ń wẹ̀ but sometimes àbò family ma consider rẹ̀ ma ta wake ku helaki since ke mata ke gbeju gede we gbeju gede pa ni ba amam du ba ngu de ya gede ma ni oju ne ka ba ke pa de ya un rakumi dilika un ella ne ko ba family ne le rakumi dilika un ella ne ko ba family ne le tami malimi based on ami ahadith ki wa ba nabi sallallahu alaihi wasallam kpọọ na akụmarọkọ de ala igbelili tọ kalanda yi tọ ọdọ ya abayọ yi dẹ kalanda 1439 ọdọ ka de ohun abayọ yi onu ohun tukpẹ kumara sẹunkẹwo na kpa oyi mistake onu ya ti de ya nke ne kira rakumi de kẹli rakumi deli ala ọkọ ohun ẹrẹ abayọ ike abo ohun wọn ni kí wọn prefer ọkọ to rakumi gba to mọkọdun aaki tọmọ compensation for manslaughter ọkọ̀kù náírà ojú onẹ̀kẹ̀pá ọkọ̀lẹ̀ that is naira that can buy one thousand dinar or gold so ọkọ̀kẹ̀ nìkẹ̀rẹ̀ alẹ́mọ̀títàlá máa ní one million ninety thousand five hundred and eighty naira only ọkọ̀kẹ̀ ra ojú onẹ̀lẹ́dọ̀mù mílíọ̀nù owó ìjẹ yán ọkà abẹ́kù ma náà kéèké mahmududu ń bẹ́bọ̀ 7 kéèké ọkà náà ma ẹ̀ 4 ma 1 àmọ́ ọbẹ̀ ẹ̀hùn ma lẹ́dù kó nẹ̀ mamata ti kọ́ọ̀tù kó dún yálà lè kò ma yá lẹ́dù kó nẹ̀ ma obegide ororo yo e ne ma madu yi polisi ki polisi eto ọla ile wulu geme abenele ma kuge ni ẹda e alele ọkame mo 10,000 naira doa ohun yi kiro ben yi ne yi 1,000 naira we ne omoke doa káàkiri ọkọdọ ilẹ̀ yíò àjàká ohun dọ̀lọ̀dọ̀lì dúkì lọ̀kọ́ líyọ mẹ́yàgà yìí ọ̀dágàdà ilé yìí bakújáká yọ ẹ̀hùn lúdọ̀mọ̀nù tụrabalele ma anyị n'ihi ewu na ekpa egbakadị ụnụ abajọghị ọkọ kera ee ọkọ ní family eneleba 51 million 90,580 naira ana na na masana ni ko yobu yobu chati kun koko je nana jali emi 51 million du ku ho ko e o ni gire ku ma 51 million oji un gire ba shike pa ke maja gini pan so 51 million ni se on ke ku ma pa million ye ga bi gire pa million mo ma gba ni o ja ya ele ka di million mu nu ko ojú ní kẹgbẹ́jú gidi pa alúkú dẹ́yà gidẹ́ ẹlùtújá na arab tí gírí tó náà majọ mara abúkùnmà kó nẹ mistakenly àtàmà ìnàtàkà gidá àbújá gidẹ́ kìkó nẹ mọ́tò ń kó nẹ oyi mistake mo moto ŋgo ne kpa yi ene le tsi ama dɔ ama ama dogo le tu to ka maaji ɔ buku yi ko ene bɛ yɛba yi dɛ ko ta sila yi dɛ ɔ ana ne mɔŋɛ man lɛ dɛ isi mistake to moto ŋgo ne wa òun fìdí o tini family abokuma iboki nɔ iboki nɛnɛ lɛ ma o kusɔ miiti ma okuji imu ikun abu family yẹni hi òun arọkọ dé àwùjọ ẹnẹmẹkùnkwa wọn yẹn na ma gbọkọ nítorí ojú mistake wọn ṣe yẹnu ojú kẹẹtì mistake lẹ òun ojú àkíní àwọn akẹ́rì five fifty one million yìí tòtòrò abánilẹ ìyá rí fifty one million. máa mẹ́gbà nínú náà ọjọ́ ṣe di option kó máa ti sẹ́dẹ́ka ọjọ́ ṣe di option lọ́dà ákàkí mẹ́nìkiri sẹ́dẹ́ka kò mẹ́kọ̀ọ́ a bọ́tà mẹ́hà mi nínú táwọn mẹ́yìn akọ̀ gbà bá yòó sáà kọ́ yẹ́ ṣàtìjì ìjìlù tọ́malẹ́ ti àti graduate ọkọdọ́ọ̀mù abọ́kọdọ́ọ̀mù ọjọ́ wọn ti lè yí máa onúgbònúgbò wọn ni tí hajji ìyá ìhajji ti ilẹ̀ tí òmúra ìyá ilẹ̀ tẹ́tẹ̀ káàbà ìyá tí ní àdúbà ọgbọ́jọ́ ojú nẹ̀kúmútò ń pa mistakenly ìwọ̀n nẹ̀múnà wọn sponsor kó ẹ ló tẹ́tẹ̀ káàbà wọn yá ti òmúra kó ẹ wọn bó wọn bí ọjọ́ because alcohol ona ke kale haya 93 suratul nisa yeba koji akine ne ke mune orai ba, e ma tuna jahannama ni robe duka ba dungele ni ba so ngem mona koji ni classify ke dele so at least no meku ngabu shikade taki num ku ngaka ngojo akoyo umike effort abudu kedu ba mi tengini abayo o ne lenga mona ayi amone ya kwa ni hawo yi wejibe no ngata minute life yo wọ́n jì mínú ńlá mákẹ̀tì ẹ̀wọ̀n ẹ́ pé ní ojú yòjì màjá kàríra ẹ̀wọ̀n ọ̀nà ilẹ̀ ọ̀tàn ọ̀nà ẹnẹ́jú àti ìyà ojújí ìyá ẹ̀wọ̀n hádà ojú hádà ojú hádà ojú gabinilẹ̀ yà nọ̀dá mẹ́nẹ́jú àti ìyà ẹ̀nẹ́lẹ́ lè kúilé nǹkan mọ́ni kọ́ṣẹ́ yọrẹ ẹni ìkì àti ògùlẹ̀ gàmà oyin kọ́hún gàmà mọ́tò làwọn gàmà mọ́kì ní dáná káńtù wọn tẹ́ka máa tu wà máa yà á rà wannan yin energy don wani yi kolon ne en a ba yi family secretary omi ma family secretary a ba yi bo te no gai un doba mi so en le igbo ya ti ati ni jam duku orai orai ni jiu orai duo javalu orai akaviri o javalu orai abapa o javalu ama orai abapa un allah avalu torai en e ti macha bapa ni enihi wa in kana fa in kana min qaumin aduwwin lakum shan keneke pai imu dibo kame pa manuja umechi ame amaba kwa ijigbo ne kene kume pai kimudi ene kikubo kame pa manuja tane wa huwa mu'minun eh ya chaba kwanishi fatahriru rakabatin mu'mina yile ta du mo bele ki te o mela yile no ko de ya ira mu woni ye yo lu yi yile e adula era ngo ko ranga mi family but e kida abi chibo ka be fama nu ya tane yi ama abode me kama kipa me ame abode ma ka me kipa ma oju ya kida gba de me ko bi taki uya e kida gba de me tane ko bi take ya ho ne ma pa mistake ino ko du mera o man because of akanyakidagba ní mẹ́ta ní kùbìlẹ̀ fàmẹ́lẹ̀ mi yẹ́jì náà wọ́yí ká náà mi kọ́wùmín bẹ̀yìnakùn wọ̀ bẹ̀yìnahùn mi sáàkùn ṣeun kí a mú di ẹnẹkùn mẹ́kọ́ ayé kí mú di fámìlì àbókà mẹ́pá máa nà alìkúrò lè tánẹ̀ alìkúrò ọgọ́nyádẹ̀ ọlá alìkúrò yìí kọjú àkíní àmàbàpàpá makáfìrí ní kí ìdúkọ́ ọlá mɛ agirimɛ dɔgɛlɛ kɔ awa saba kɔye wa amɛkumɛ asiyɔ káfiri mɛ ayɔlafiya ogusakani wa akidɔsɔla nu agirimɛ dɔgɛlɛ dagbadi mɛ tani taku wɛkɛ saba kpa ɛ e ali tóya abeelɛ nyahu nɛ ma kpa abɛ nyahu nɛ ma kpa yi fɛdiyɛtun musalɛmɛtun ila ahalihi ɔtutu ise ɛɛri dɛ ya ŋuma because ẹ̀márí dé àwọn ọmọ alcoholi agreement gidagba dé mẹ́yìn automatically because uh, agreement lẹ́mú expire wàtà àríru rọ́kọ̀bẹ́tì mùmínà ẹ̀ àwọn ládú ojí ẹlẹ́kọ́gẹ̀ máa ẹni ẹ ládú adúgbò máa kẹ láyé fọmẹ́lẹ́m yẹ́jì wọ́kẹ̀ máa ní kí ládú gidẹ́ inú ṣọkọ́dẹ́yà máa kàdẹ́ inú ọkọ́dẹ́yà ọ̀nà òtùjú yìí wọ́kẹ̀ máa lé adú gidẹ́ inú fọ̀síyàmù ṣàhàrọ̀ ní mùtẹ̀tàbíháìtì ẹ̀yìn ajá aléjì oṣù méjì ọ́dàkì lè bọ́la ma èkìrá ẹ̀bọ̀máìnihí ṣàhàrọ̀ ní mùtẹ̀tàbíháìtì àmá aléjì lẹ́kíṣẹ̀ lè bọ́la ma ẹ̀hùn dúkí yẹ́mú kàkíṣí ẹ̀ àkọ́ ọ̀gá kókà mú sí 45 fẹ́lẹ́ wọn kódà ó ẹ̀làbí wọ́n ṣáàni ìtọ́ tawbatan min Allah igide òun sì tó bá ìmẹ̀kùnmẹ̀ ní kí ṣe gbogbo ọjọ́ kọjọ́ àgbàyé tó bá kùnmẹ̀ ní kí ṣe dákọjọ́ kí bàlẹ̀ ẹmí tẹ̀sẹ̀ bí kúnyọ́ kẹfà ọgbọ́n masalasi ẹwọ́n nẹ̀pá ẹfà ọgbọ́n masalasi ẹkí ní kọ̀lá wọ́n jọ ẹfúrúlá ìyá adó látánẹ̀ kẹ ọkọ̀ dẹ́ ara ní àbóhùn tákọ̀lá alẹ́gbùn rí àbóhùn kàkítọ̀ no no problem a kì í tójú mi sí kọ nílẹ̀ lẹ́kùn mẹ́ tọ ọ̀làdẹ́ àyẹ́lẹ̀kọ̀ yí ẹ̀ ọ̀làdí àyẹ́lẹ̀kọ̀ yí ẹ̀ yéèkì bọ̀ ìbọ̀ adó àgbàdé ẹ̀kọ́ ọjọ́ kẹ ẹ̀yà ládùn ẹ̀máà nùpá adúrẹ̀ ọyọ́ àmìhùn wọ́n bọ̀ ánìwò ẹ̀ ọ́nà kọjá bí wọ́n lè jẹ́ àgíní ẹ̀yàlẹ́yẹ̀wò mẹ́ta ẹ̀yàlẹ́yẹ̀wò mẹ́ta ẹ̀kí lè gúdù tẹ̀wọ̀bẹ́ta mìnàlá tó bá ọjọ́ dẹ̀ wọ̀kánà lọ́hù aliman hakima tọ èmi gidẹ máa ní option yíò yẹ ní mẹ́ta

وما يقتل مؤمنا متعمدا يكي بيجي ما بيجي دي وكان الله عليما الله انك نيما حكيما يا وانتو كان ومن يقتل مؤمنا متعمدا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما أكبر Oni bàbá, ìdí àmú ilé ìfẹ́ owó jì gbẹ̀rùn máa bí ó yé yóò Àtàmà àmì máa lè mẹ́ bàbá máa ránkì wọn àti nọmbà 2 onífẹ́. obi ụdị echebe a ma anyị na ikpe anwụrụ ọnụ iran makọrọ ụdị eche abalị ụdị echekwa amụma ihu na madama ogenekwa ogwu iche de laya omele nwụrụ dekọrọ so amaleda madama ma duma isebo obi isebo iche omune ki ọjọba ujalati umra allah tabaraka wa taala qala wa fi surati al-furqan yani walladhina la yad'una ma allah ilahan akhara aw tabam alkoyona kolu di gba olu ni pa lo tujimu odiki kojo ni pa ki wojo la is it means hierarchy made alùmọ̀wó ìtọ́lámàlì ó dè tàtẹ ó nípa ronú ìzìnà àrọnú tó dábá nílé orin àníbi sallallahu alaihi wasallam ayénihi ọmọ àníbi adama ṣe ní iká méjì kí a nádà yá dínì ń dá malam yusuf haram ku ya da ẹ̀ṣẹ̀ na opportunity àdí ni ẹ́ ẹ̀mdà mẹ́mẹ́dì òun ẹ̀lúdà ohun ẹwà ẹgbẹ́ yíyàn bí ẹwọ́n opportunity dó rẹ̀ ẹwọ́n tí kí lókẹ̀ sí ẹ̀ṣẹ́ si kí nìkẹ́ ṣe dẹ̀lé lónẹ́ ẹ̀ṣẹ́ máa kójú náwọn ẹ̀ta na pí òbá ẹmọ̀dọ́ mọ́mẹ́ tọ́lálẹ̀ abdukọ̀ egbe yi bụ mmanwụ ịdagokwu taka egbe ya bụ mma mrụkwa abịagịrị taka ya si iri egene kachi na abanele ịdagbachi shi anabi sallallahu alaihi wasallam nwa aka ya nihi ene duki atiku nechi ene ki akpu nechi nke atiku shi من أعان على قتل مسلم ولو بشطر كلمة جاء يوم القيامة مكتوب بين بين عينيه آية من رحمة الله ما إن أنك تكون أجو نيبا إذا قد تقول أيه كان رتوه إنه قوي ناتين هو غيره إذا كده يدوبي مي ويدومون أن لا تكن لا ما كده ما تكفي seun ke ati kone tiene ke ati ni kone dagba tu kola uhe oka nwete uhe oka le kwete ba ni be ni seun kwe da ojo na ba ine nka kuma akoto boye amuna ali ma gba we muda yin e o seun ma akoto boye le ayitun min rahmatillah eni gide ohun che jiji riji mu mi ojo me eliko eni gide ohun che jiji riji mu mi ojo me tɔgɔkɔlagire o kɔlɔ mɛmɛlɛni si a ma yi sinadi hadisi lɛmu da sinadi yɔn si hadisi baasi mawudu wɔn si litaati bo du kɛ hadisi lɛ nɛma kini hadisi fɔjiri wɔn si a ma hadisi lɛ hadisi kɔni ja kuma ko nɛni a ma wɔn na kele ya ifɔ juma fɔjiri wɔn turukumani ki du ŋɛ severity o nɛyi lɛ nyamudu pa ɔra yi o nɛyi lɛ nyagba a bɛ a ke gbutu ojo nɛyi lɛ gba olóòtú gidé wọn máa tẹ́lẹ̀ fún adúnwà yà àmì àdìsí kìyàn tí lẹ́lẹ̀ dọ́mọ́ kí adúnwà kó ní ipa olóòtú ẹ̀wọ́ jìngìjì màtí sẹ́dínà umar rẹ́díàláwò tààlà anhu níní ojí àmúnẹ̀ máa ní ṣe nǹkan múnẹ̀ mẹ́wàá kò máa mí tì ní ṣe kò máa múnẹ̀ kàrùpa pa ìwọ̀n máa yẹn náà gbọ́dúnmọ̀ kàkóṣáká kò máa ṣe mí tì lẹ́màá pa ẹ̀ ṣe ṣẹ̀rí àdìsí ọ̀gbọ́ dúmọ̀lẹ́ pàkúṣáká ọmọ àpáyé tọ́dálẹ̀ aláwọ̀ tàbárakà wata aláìní wọ́n mẹ́ yẹ́kùtùlù múmìnà mọ́ta àmìlà ẹni dúkìí múmìnì pa oye gbéjúgbé ọlámàkà gẹ́gẹ́ bá múmìnì múmìnì wọn yóò gbé yádúdú wọ̀nyí because ráyé kì mátà ọgbọ́jọ́ rẹ̀ láìpẹ́ kì inú yí máa yóò yọ́ wọn gbá mẹ́ṣọ̀n ní rẹ̀ dó àkáàfiri dánmọ́ ṣẹ́un kẹ àkáàfiri pa ìnáwó une akaviri kwa mako nkujin ama punishment yin don kwa nan yele ci ta'ziz ma dum because rayin inni li fo ko ko raya ba pani li fo yin ralain wa man yaqtul mu'mina muta'ammidan ene du ki mo rayi mu'mini gba raya ba kwa gba o ye gbejugede ba ke gbejugede mudu pa ọla nkeju wepo ngarụ lọ hedama ujana chimume amụ na akpọla matụ amúnà akpọ́lámátó dáadà bẹ́bọ̀ tí ogun máa tọ́lámáyé bẹ́bọ̀ tí gbìyàlè máa tàwọ́lámáyé bẹ́bọ̀ tí ẹdẹ́sọ́gun máa dẹ́sọ́gun á máa yóyí àmá yóyí ó yẹ nílé àkúrọ̀ kọ́ àmẹ́lẹ́lì àmẹ́dùpá àti àkíní ó nẹ̀ dẹ́sọ́gun má tí wọ́n dúkẹ́ ó nẹ̀ pa abánilẹ́ ojí àláti ojí àyáyìí dàgbàdé mẹ́ fọ́jẹ̀zá ogun jahannama abapalẹ́kẹ̀ẹ́dúpá yìí tọ̀rọ̀ mẹ́ẹ́tún una jahannama unturo mai shan ke tuba ha oya dubawe edemune ke tuba oya dubawe ungi abdullahi bin abbas radiyallahu ta'ala anhu hadith kaka gade shi hadith bukhari mishi wa qala al-bukhari haddathana adam حدثنا شعبة حدثنا مغيرة بن النعمان قال سميت بن ب... آه... سميت ابن جب... آه... ابن جبير قال اختلف فيها أهل الكوفة yana abu kufa maaki kufa kufa ti state kan ti uyana iraq ngini abajo kufa lengi na je bote ngini bo mari sayyidina ali faade bo madi eh sayyidina ali bo kuma marufa usino man bo marufa ire usino man bo marufa ire sayyidina ali egbagbo ojo fe imi capital islam imuru locate bo yana medina te imuru to yana kufa tudeu an akanya ke duyan ihan yin gugu ya tini ko yana yozo imuru loketi so o no mole omoma omoma makpa kufa makpaju ima oma ngwado akini hussein to kufa mole ami mi le le le le le kuma doja egbale ma ji wa kine ki o ne baba edem ne ke ju mu fe e ne chakacha bakpange kwa madu bawe namne ni ka unge bona len mali me mune ni unge ban mali me mune unge mba ene unge ban al machine hola mari to sai ibnu jubair ta ko mu imanya ladu kadane ye no ne yima abla ibnu abbas di medina mo ngalo ya ya tini no la greki mi gesi ola yi chi nwa ya ya de bi de lo huni ole kaka gde chola ya qur'ani de boku manu ma ndo mo be ka tuma ni oyi gbẹrẹ abdullahi ibn abbas o ya na medina iwa karaba abdullahi ibn abbas yin ibn abbas kamita shan ko ne abakwa o ma yin kwa ko ne ma bakwa dukpa ina luke yun a a ti tuba le ko ya gbe tuba nke aruba hun abdullahi ibn abbas yanhi nazalat hadhihi al-aya aya gide irogwa ne ko jali kakini ene duki o ne pa mumini oye gbejugide oro me n tuna ja na aya titala kuma duro gojo lu ni pata wa ma nasakha shay'un a liga kini inaya mun do ja do palu ojo akuna jahannama to dale be ya di kumine kuna do shi kini hi umma ki chen ko ja do baun inaya mun do gido mo ja ko yele en kamade en aya e ka dojiun taka nibi dabi akara bojo chika kene kipeju kide di mumini baba foje

ya tini tina ona kuka chukwu ide kuku idele ki ati ni tina aduba tubo ojo ojo abi tuba mu to dabi akere bi hadisi lele ami mumi ni ngere lepa yi iye kusho ni yuki ya ara inde ami mumi ni ngere tode ni ikma aka ebe ene ki ya bakpakpa o makade ami mumi ni ngere lepa yi then secondly sheria ya dini ya e gbazame na nibi makolo yi odoma be kulu ka abibe ni israela nga nibi ashiyi olùkọ́ abíbẹ̀ ní israẹla ìgbélé wọn níbi àtìlọ́mọ̀ ọ̀làlẹ́bẹ̀rẹ̀ ajúgbó oun kí àwọn pò nẹ̀yìn abàpàmùrùn sí ẹgbẹ́lẹ̀ ìlàmìnìkà àdókè ọ̀là yìí ẹnẹ́jì pò nẹ̀dẹ̀lí kó kà má dọ́ni ìtì zámẹ̀nà nídìí pò nẹ̀lẹ́yìn àbókè àpamá mákàwọn àmọ́kàkà àbàpàmà sí ní oun kí àpò nẹ̀yìn àtàbàpàyà sí ẹgbẹ́lẹ̀ ní alìsìlámì ẹjúgbó olevi dúkù ẹ̀jẹ́ ẹgbàgbẹ̀ máa wéyà dínà àbàgbàdán má kọ̀nsídà wọn kàkiri olevi nìṣe ni ẹgbà dúkù ọlọ́ọ̀gbẹ̀ olevi lẹ ẹ̀ngàrí yọ̀wọ́ já ńgàrí yọ̀n gèdè àmì káàlùdù bí ni wọ̀n lídìí má kọ̀má pàná bí lẹ́mà kọ̀má pàná bọ̀ dáma má tsa bàkọ̀má tse ẹgbà lẹ́ni ọ̀dà alùlù yìí mà ń. àmà ọlọ́ọ̀gbẹ̀ ọjọ́ mẹ́lẹ̀ ọjọ́ àti ní torí sanctity of human life ọ̀rá ihò nẹ̀ ilẹ̀ ọ̀nà ìlú ìjímá kàdé ijó ọjọ́ ohun aláwọ̀ tàbárakà ọ̀ta aláàtí ni mú dùn àwọn kàṣà mọ́má níbi adama ohun ìdáyàkẹ́dẹ́ àwọn ìkùnrin ní so dáálẹ̀ ẹwọ́n lè tí ọgbá ibùn jẹ́rí tafsir ibùn tabari ibùn jẹ́rí maini su'ila ibùn abbas mata abdullahi ibùn abbas nini an kóòlì ọjọ́ ọ̀la ọjọ́ ومن يقتل kpọs ebe a na-achọ gị gị gbejụ gede arabidu ndewo na ji anama masi abudulayi bina aba asinine ọ jụrụ a la le abi kaza ndị nlami nse ọkụ ha sebo hinaya duuu ke akpa n'ale kparo nna ji anama kpọjụ ka le ise confam. tọọ sayi dibi n'izu baa ndị ọ nwụọ nwụọ taa ndị bi ọ nwee taa abudulayi bina aba asinine ọ jụrụ abdullahi ibn abbas ay bayana lati mun dala dala dala yani inna ar-rajula idha islam shanku ne adini abapama wa sharaya islam ke oda ki wonya adini abapama ogo ka yo ni abayo ene kidemi ki akunwe moda ki wonyu ne ile pare ni wa mingi ni tuma qatala mu'mina yami mu'mini dupa mutaamidan oye gbingide ba fa jazaa'u una jahannama ta on turo wala taubata lahu in tuban yani fa zakartu li mujahid yani ungawa la laka ni mujahid mujahid ya kini illa man nadima wulki ke ni ke edumama mujahid ya kini wulki ke na gidumama ojo ni kidimu bai ona yu gba abdullahi ibn abbas ma mun so ba abdullahi ibn abbas yani ungawa ali obele turale bayani na ne yo katungun wa ujile nga awu. agbe bayani yun ki kalmajiri yo malen bi wajibu fajaja fajazauhu jahannam adabi to ene ki gbujugede du ne khalidan fiha o mi aso mo وغضب الله Ndụ وند الله ya ودو بنله وند الله يا ودو بنله ولعنه نوها ما غناه abaki jogala nige to ishe ta am am punishment jigire itawali madi jahannama inye ojo awedobo iji ojo anama eta wa adalu azaban ala allah an prepare azaba o ji to yona de bi mu ele en en wo baba ju subhanallah ora yo ne jima shi bojo ora life one ba jima bojo yo ele tuju kwa la life one ba o ti o ba ba ba buka le ka abegu ma ti ama do eji ko angola one ma ta ma ko ye bri jo ma jata udeju udeju ne jali ma upa un ma ta e ene ki ati ne nya ya ya le on ati ne ene ki juhe ati ne e o le le on ati ne ene ki chobolo bla on ati ne e o le on ati ne ene ki choju ati ne e o ji on ati ne o gala ma wa ma wala abile ja ki business ile ilé kí àyà máa àyà kìdọ́gbá يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا نعم. تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة نعم. كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا أكبر ọ̀la ó ní ipa kọjú àkàkùn ní ibi tí ìmọ́ná àkàkọ̀ àníbíwá muhammadu sallallahu alaihi wasallam ìyá kọ̀la ó jí olèvi ó nípa àdìsẹ̀lẹ̀ kìí ṣe àdùkọ́ mọ́ àdìsẹ̀lẹ̀ nìsa ìgbàwá ìwọ́n dé fi musnad imam ahmad hadith èyí muawiya inú gbogbo àníbi sallallahu alaihi wasallam kìí àkíní kullu dhanbin asallahu an yaghfirahu olèvi dúbà ìdẹ pẹ́ẹ́kẹ̀dọ̀ ojú aláhùn yíba ní kí múdù báwẹ́ ilẹ̀ rọ́jùlù yẹ mú tó káfíra ẹni dúkìdé káfírí sí ìṣògùṣẹ́ kan kì lè kó ọjọ́ wọn ti yí wọn gẹ̀ nílẹ̀ awi rọ́jùlù na kùtùlù múminan mùtà àmìlà àbẹ̀kàkẹ́ ní kí gbójúgede má bà pàdó pàtẹ́bítẹ́lẹ́ ẹ̀dẹ́ ìwọ̀n ọyọ́ lè mọ̀mí ẹnu

ló nípa ẹnkùn máa dọ́kí kọ́ọ̀tù yìí ìṣù yẹ yóò múnẹ̀ kìí nípa máa rọ kọ́ngí bókùn máa ti kọ́ọ̀tù ló àbẹ̀kí nínú kí sáàmà lówó mẹ́ta ara ọmá máa rọ kọ́ngí bókùn máa kọ́ọ̀tù ló òye yóò lẹ tọ ọjà nìṣẹ ọgọkùn máa tọ juma kò máa tọ ọjà wáàdí kò máa tọ ọjà ewé yọgbà máa dọ́ àkídẹ̀fẹ̀ lómẹ́tì àti ọjà yóò ní ipa àbẹ́kí ní ọmọdé máa wọ́n sí ọmọ a ṣe ọmọdé tó mọ́lẹ̀ ní ọjọ́ tébù ya máa máa ní amúhùkọ alùpẹ̀tẹ̀rẹ̀ tábìlì wà tó dá máa gbá lọ àbò ẹni adúhẹ́ àmájàkà mẹ́lẹ̀ dán máa gbá lọ àbò yé dúdú hẹ́ máa kí ni ẹni àmà ó ya ma ẹlámọ̀tò kúbí àkùnmàjá agọ́ alálèpá ìwà alúgbètè àbí ìṣàkó wáìtì rẹ̀ ẹ̀dà tí ihò tàjí àti wákàtí tí ihò èyí tí ihò ìdí ọmọgbẹ́ ẹ̀ ń dà fẹ́rù méjì dàbalẹ̀ tí ihò ẹ̀ ọjọ́ pa níbi kùmàkà lẹ́yìn rárẹ̀ lọ́wọ́ yìí ọjà kọ́ ju kàkìdábà tó alùkàmàkà ó lémà kàmá jẹ dẹ́ àmà máyìnà àmà àtàmà àhúgbà ló kàmá jẹ mú bílẹ̀ ọgọ́lá àmà ní màdúrú ẹ̀húgbà ló ní ama anobe yalali ni ma nakiki yalali ni ama de bi ne da hun eh ene ene makati ni no ya buka agbaduka maligere ni male ma ti ile ma fe don ma ti ile ma fe don elugo o ya jojo ojo ni ajoje oya yegide nwa ama ide ama kamo da ejo tabe ko ma ti black ati gini ba ma na ma gbo yitata otu otubo na ọkụkọ kere ata telu mama gbichi ọkụ ele mama gbere ya mama gbichi ọkụ ele ma gbere ya ọja mụ na ajire yi ha ji acha mụtegị n'ụtọ ma dịnụ ma nachi mmadụ ale na agbara agbe na ekele ogwugwu olu ihe kpatị ha mụtegị na afụnwa achimiti na abalele takimere ni ama ya ru nepa tó dúró abalẹ̀lẹ́ olè fi dú àtàlọ́hù ayàwó fẹ́rọ̀ ọjọ́ ní kí ló bá ama onikpa abekakini udichi ni ojo ilu munyuji le dimi so aya kuma jawa ya ayu alladhina amanu amakum bi imani ya idha darabatum fi echi na ojo idoroba fil ardi yawo echi oja yawo ọkọ̀ máa ti dọ̀rọ̀bà aláhùn mẹ́tàlá ní dọ̀rọ̀bà kàdọ́mọ́ yà ti ipò na igbe ẹ̀lúgún so ìdá dọ̀rọ̀bùtò ti sàbílìlá ẹgbàdún kùmẹ́kìyàwó yáni fatabayyanu menati biski me yawo jane ba menati biski yau me yawo jane oji oji ojo menati biski òun tó kọ́kọ́ máa do òtókò owó ló mélòó do òtókò owó abáyọ ẹtí sẹ́bi lè la ìrẹsẹ̀ rẹ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbẹ̀kẹ́ wọn dókè mẹ́kó do òkè múdẹ oyí ọjọ́ nìṣẹ́bà mẹ́ná tsi bisikì yọ̀nyọ̀ aláwọ̀ ayẹ̀ kọ́ lóye akáná tsi bisikì níbi àkọ́ ọjọ́ mẹ́ta yẹ lẹ́ àákẹ́rẹ́ bọ́ọ̀lù ọ̀gẹ́ nẹ̀gẹ́dẹ́ mẹ́ ẹ́ wọ̀lọ́rù dùnhù ilẹ̀ rọ̀túùlì wọ ilẹ̀ olùlẹ̀ amúrí mínú ọjọ́ àjíní ṣàkíní kúmọ̀ náà ọ̀lọ́gẹ́lẹ̀ máa gbọ́ kúmọ̀ dá kẹrẹ̀bá níbi kúmọ̀ yé bẹ́ẹ̀kì ṣàgbó yí ma kúmọ̀ náà ọ̀lọ́gẹ́lẹ̀ kẹrẹ̀bá máa bá ẹ máa lé kàkíní àbẹ́ẹ̀lẹ̀ kúmọ̀ méjú tẹ họ́ọ̀lá yìí màmá ẹ̀tọ́ làlẹ́ mà alìkèrè dákọ̀lá lẹ́ dáálẹ̀ máa níbi ẹkọ ẹ̀ lẹ́pa kó ṣàkámẹ̀ yóò máa ṣe gbódúgbòdú àmúnẹ̀ yárọ yìí àmọ́ ẹ̀ lẹ́mẹ̀ẹ́lẹ́ láyà mẹ́lẹ́nu pàkó ìhà wọn kéde olùgẹ̀ lábẹ́rẹ́ lẹ́wọ̀n dídá ayọ̀ yìí

ina duku na duwa ina we masal ina gwala gidai ba ina ye cike da ale mu ma jo ngalu yi kada biya biya yi masala cha mu ne yaro lale ite mari be ola le ma yaro ite toyi mi la le ma yaro enu ne ba mele ro loyi ma ti kite ni ya albono ya ne bi anebi do ma anebi ade yo salamu alaikum na tire daba udaba anebi ye be ka ogiwa mu daba ye yo ya nebi anebi ola ka obo wa kwa tini ni ole udomo ani bi ya ge yiru ma jongo ene bi ru ma pe min e wonu je jinwa ni e ya e ne gbo ne jaro yi e ola la amon amajo ma ro nga amajo ma comment uji nga ba yo ije post ma post uji facebook aba ye comment ge adoga ne otu odugu ya che ge ama ola la ola emi ne bi ya ni ni te eyin ma do akini first hand information ni

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله إيه رواية حديث بك ما دواء نجرد أيك ما دواء ملا ما ينهي تاكي فقال شاد من القوم أنك تغوبي أبيه تاكي علي بابا ألو إيجو ردام بابا يعني إني مسلم أبا قانو مشي إني مسلم يعني أبا قانو مشي mere abịa na abakwa onwe chei ọta abegide gide oge nụ ya na ituru ka ele ma onwe ya ka gị ni abakwa onwe chei ite obi ogele ide n'oyi nu inu mane ma ko jungu ay ma ma mujida wunyi onwe ya ka anabi sallallahu alaihi wasallam yan yan yoka nga ma nga maro buka mawa o ka eradu bi bali ba jigini ulo pada budu gene do ene de ene de ka maka ka pa onge ja pa onge jo ashadu la ilaha illa allah la la la ho gene de ne pia ka nga ma ko yele bu ene bu yone ene bu yone la yi usama o mazait usama bin zaid ohun bojo na yi abi ya karba nabi sallallahu alaihi wasallam ya ce luka gida yin a annabi bo wa nabi sallallahu alaihi wasallam ni emujin gu yeyi na muje lebo na muje lebo annabi ni aqtaltahu ba'da an qala la ilaha illa allah ubikenele naka ki la ilaha

فكيف لك بلا إله إلا الله غدا أجو كواني أبي أن يدمو بلا إله إلا الله دا رواية حديث لك وما كده أكيني أنك شالك أسامة بن زيد دو رواية حديث مني أنك ما دودون شي مقداد بن الأسود دبل كبلا بن عباس بها يعني أما فلما أتوا القوم وجدوهم قد تفرقوا أما وجاني ظلم عليك كابلة فاروكا وبقى رجل ẹnẹ kéte kì máa ra tí ọ̀nà kẹlẹ́ ká ọ̀nà kẹlẹ́ lẹ́bàá lòhú máàlùm kẹfìrún òun ṣe nọkúnyọ̀nyọ̀ lẹ́mú yẹ́bùrà eyú kì náà dúdá máa bàkwá yìí fọ̀kọ́ ọ̀làyé ni aṣáájú aláìlá ìlọ́lá òun ṣe nọkọ́ yìí ni kí rábà máa rí jùn sẹ́n àmà bàkwá kì ànálì aláìlá ìlọ́lá àbí ọ̀gẹ́nà lẹ́ka wà áhùwá ilé yìí lè mẹ̀kẹ̀dáàrù fọ́kàtàlẹ̀hù tákì tako ne keleka deha bukam ama ma ba kwale biti taki ati mikdadu nini yani akotalta rajulan shahida an la ilaha illa allah mikdad kunu naka ki la ilaha illa allah mudu kwako wallahi wewe goye kojo la adhkuranna dhalika linnabiy sallallahu alaihi wasallam wallahi kidi kuma no la gide kuma ni wallahi tallahi kidi ku la gide ku kan ni bo ona kala la yunyi abi unyi ya walaika ni bibo قال يا رسول الله إن رجلا شهد أن لا إله إلا الله فقتله المقداد أولا ناكا كي لا إله إلا الله المقداد مدقان والنبي صلى الله عليه وسلم يعني أدعو لي المقداد من يدي مقداد أمها أو إمامي مقداد دعا والنبي صلى الله عليه وسلم يعني يا مقداد ومقداد أقتلت رجلا يقول لا إله إلا الله one kati la ilaha illa allah yabudu kwako fa kayfa laka bi la ilaha illa allah ti pa ko la ilaha illa allah yuko nkai ti li kuko la leo jua kwanza ibi wala mwana maeni umudedo hidayeni okotoro akilingi choko isini kakila ila ila ucha ee eh, emurupa pa, nga nabi sallallahu alaihi wasallam kan mi kida de ni mi kida we ha abu ya de e gba gbele orugun gwe ma ja gwe abu mi kida de gidei kana rajulu mu'minun yukhfi imana ma qawmi kufa igwo geda ma kadiri ya ti ne imda ne kedu kiyugede nga ma bakwa gini udehumen ya chupa ma kadiri ẹ̀lúgbó tó obi a nẹ nwa ọjọ́ àwọn ọdẹ gbà abájọ ìdẹ̀ ngẹ́nẹ̀ mú wọ́n gbé ha bẹ́ yìí ẹnilẹ̀ àpàdó ya la yà tẹ́nẹ̀tẹ́ yà tópò máa yà ní kí wọ́n tó tẹ́jú gẹ́dẹ́ ní abọ́jú àkàmà bàpá ákì ní alọ́mà ẹ̀dẹ́wọ̀n yà abọ́ ẹni láì ma o yida lọ ma o kome lọ ashadu an la ilaha illallah ashadu anna muhammadu rasulullah ayala salat ayala alfala ogele ma kamaci ni shori ene ka mu daba yi masalaci yana gbodu abuka meji masalaci ya shori da kasirin abalaci in bom mutane maruba wake ti bom yi masalaci ke taba mu ne ma no na shi ke ti digbe aka duma ke ta keifa laka bi salatihim yawm al-qiyamah owo kuma naji take kumale abe abe ni ke challenge owo lele ojona ukola la ilaha illa allah ma kuma naka subhana rabbiyal a'la azim ma kuma naka take tibom huma take abe ka pa abe le ku kola lojo pa ni igide mudun wa gini aboku ma tiboku haramu iba icha dina so yo ma so kolonu so

bọ́ọ̀mù wọn mú do yà máa pàpìtì masalachi masalachi masalachi masalachi mọ́lẹ̀ ọmọginihi ibe pẹ́ ka wọ́n dọ́mọ́ta kẹ wọ́n yá pípẹ́ àti ìgbógidẹ́ àmà àpàmà tí ó ṣù sí àyíyí ṣe ń kìí a pàmà tí ó ṣù sí ẹ̀kì tàbí máa ṣàbá nìgẹ̀rẹ́ ta ìwọ̀n múdà bàpà ìkéjì máa fi tí máa kó parí yàn ta àbíkà níbi sọ́lá lọ́sọ́lá máa kì á challenge ó nẹ̀ àgíní ó nẹ̀ kàkí láìra ìlàláwẹ̀ múdù pa á takene ka òun wa wọ́n lé àbúkù máa kàkí láìlẹ̀ láwọ̀ àwọn kó máa pa ìràbánilẹ́ aláwọ̀ tàbárakà wata aláìníhì amẹ́kùnmẹ̀dí imani pọ̀jọ́ ìdáàbọ̀rọ̀bì tún fi sẹ̀bí ìlìlá ẹgbàdúkù mẹ́tíyàwó ẹni dúkì mí sàlám dúnlẹ̀dúmẹ́ ẹmàdá sàlám ugbà rẹ̀ abegakinihi ọlọwụ igwede abegakinihi esorenda de ene dukiye ogele ndeli dume meki ngo kam gakini lesta mu'mina isha ba kwange chen me kala nge yiko ndeli dumele yele na agba agbake tabtaguna arda alhayati dunya ukwenwo dunia gide meti ni kin alkene lebet manoko memdu kwada memenu ngokume kuda nyumeru sheku ibe medamoyi fa inda allahi maghanimu kathira enwu ganima iko yone ki adume ya nana tikene lenele kadhalika kuntum min qabl amun gogala me do jelew abola makagura wa me ma ma ni de bi pe di mini anya kile ma anya kaka ma pariyo kijogala me ka me ka nyitu mawa ida me no wa yeje pe maka ka makaka me le pariyo kiche kuma pariyo kuma pariyo do ba me yi amun gunugo obo yele amun gona gire jadi fọmẹ́nà aláhùn alékùn ọjọ́ ṣàtìkù mẹ́yìn mẹ́nà àbẹ́rẹ́ jíjọ yóò tírálẹ̀ mẹ́ni àlèpá máa léjú ibé ibé diplomatic mẹ́lèpá máa léjú ibé ibé àlèyé gúnmọ̀ ọgbọ́ kú mẹ́gbò ni ẹgbà fọmẹ́nà láhùn aléìkùn ohun ọjọ́ ṣìbẹ̀ dàbírí jú mú mẹ́ ohun àmì madini yọ nínú abájọ yìí mẹ́ àwọn ẹ̀lẹ́ ní ṣàpàngẹ́ jẹ́ náà mádẹ̀lẹ́pa fọ̀tẹ̀bẹ̀yẹnu ẹ̀lẹ́kùn ọjọ́ dàbí wọ́n ta'kidun lima taqaddama yati ni dukayo ngoli ki kaliguri bayni ojo ku anabi sallallahu alaihi wasallam akola gede ni usama iba usama mazeidu kipone kieni ukomane aji ngeka kila ila la ngede le pai kani bi akawa ki kayfa laka bila ilaha illa allah yawm al-qiyamah kayfa laka bila ilaha illa allah gada kayfa laka bila ilaha illa allah ya usama kaifa laka bila ilaha illa allah maana la kidogo ngani bigwa kai sama te onke jedei abe nyali ko la ilaha illa allah wajona abe nyali pa ko la ilaha illa allah wajona yeni anibi ede ko la kede gugu ba umun gunu geji ne duma makini en ngun ogu ele kele ko nke we hadini yele ma runu jutule e ma chubiane agworo onwe agba dini ken ile kewe hapụrụ ka onwuba ile mara omijidulu ishine duma ma tụrụ ala allahu ya ni فتبينوا مشبسكي إن الله كان بما تعملون خبيرا وند الله تبارك وتعالى إشنو ما ونيني ما وكلهم يدوك مشي نعم لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما الله أكبر لا يستوي القائدون من المؤمنين أبوكم أجوني كما مالو تقوغنبا ما شوكيتنو amma ba kwaye duk ma yanzu yi kuma mama yo kogun ma tuketin wal mujahidun fi boku ma yo kogun ghayru wal dar wal keke abe kuma junyi kina gbo agboji darura ki gonya ma junyi imada ala ni ba abe ki ayi ja na onyi le we ma wode abe ki nu darura e o ti darura da eju e ma ga ne e darura ni hmm inderura ko yokuwa bugaga meta kimajengo na nyugun laysa ala al-a'ma harajun wala ala al harajun wala ala al-marid harajun hew makao hew shagok mati kuma kidim laysa ala lami araju wala ala al-a'raj araju wala araju araju de qur'an harajun harajun makai e. e hew e madi hew ojo katule impabe ليس على الأعمي حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج abu mẹ́ta gidẹ́ àmá àbẹ̀kí àmì àbẹ̀kí àmẹ́ abúrúkẹ̀dọ́ ma náà tó ká àpèjú ọdọ́ mọ̀ àrọ́jì tí adékùté ẹnẹ́kì sọpa adìmúlẹ̀ àbẹ̀kẹ́nẹ́kì tí wà áhà adékùté rẹ̀ àbẹ̀kàkí ní maríl ẹni ọ̀gá abome tagide ojo akinu le tuman amama chaka yo gugun urale abu maaduma ami ulu darar ami anagbo ngode huma amate gini ngode huma ama togu yo anagbo made huma ojo akini abu ma ma junyi kuma manyo guni ku ama bakwa macha akini ini darura kide kwa makwa kani ba mani kiche gogu bi kuma yo gugu fi sabilillah kuma shi ko kilinga dino ojo والمجاهد بأموال فقما وأنفسهم من يلما ogwe kuma kobe kuma o teke janga di mi yanga ba yo se mo ogwe kuma du nya ma nya janga di na ba yo se du to ko wazi no du bo du kuma wa kuma wa ci wazi ba kalla nya bi nya be ene ka ene mi jo la la bi ru me ju kuma na bi ru jadi ni kumana bireji adini tudalo wa dini gibo baba yo chego to kwazi maini eluto abinyukulu okwazi maini meluto hamu okwazi maini melute nabu okwazi ogale mejali ni kangini alkumacho mekuma meibo munengini oda kigoinze kaido mekuma meibo munengini enke ado mapabe mekuma mele tubo mune alkumacho alwala mekuma meibo mune oda kigonya lije mekuma mehe ogbo mụ na alụkụma anọ ya li ome kuma wee du keta ali kuma ala ali kpakwụcha ka gboro ụmụ ogele ngene ana m kọchala okeke tudale macha ali nike gwa na onye ha la yastawi alqa'iduna min almu'minina ghayru ulul dhar ama junyi amanya kanga munoro ni ma ya ya kaka je tunyi mme ọlọ masalasi mi kuma kwal bonu jama kuma yoko waje mi ba tungi mude nga dini mali tungi mudo la yo jo maka ba. ina mbuki janga ku jo jama dai min ya ya bonu iya en mo betele mangi gi mudo da ma ya ka yigi fere kuma kere ma ala tena ere ma ala to ba abe kuma ajunyi kimaja gini ade bute ma jale kije po ma neni kama ma duhu nya ti pokili

almujahidina bi amwalihim nga be kuma ci ko kila do ko chukola dini ojo wa anfusihim manya be kuma do dai ma chukola nga dini ojo ala alqaidina daraja to imani ya duka na gunyi ba dole ma tobe ama abe abegide ma mo bada turala boku ma jali tate doga no ko ayi mendi ya kini e ma mali chininu be ko kolo kolo aljanna o ma ya ci dongo akwai tafsiri zai gida ne kami a taga da tafsirin in mutum yi ya yau ya jama ma take gwazi ene ka mutum yi e ya yi na ahu ma take gwazi wai ka wai tsagba ya wani ka ya mai tashi lele bai tala ibe ta ajiyar mu ene yake a take gwazi imaja ka min mu yo yau du kuma ka take dojiyan imaja ka na amado bu yo yau du ke o digi bire gida ke wani ba wule kilalo من خرج في طلب من خرج في طلب العلم ابا نبيك وهو في سبيل الله حتى يرجع anabi ene du kiliru ya tene uma meba uma yake gbere alori ketene ba ma ye gbalu ka ti ene ki du yake ju ogu fo wa fi sabilillah ya ene ene le ide aboki du yake ju ogu na di ni ojo hatta yarja gbogbo ta ke da bi aba to e class abi le mu di ere da amma ju nga di no joyi class ma ngi de ni ta ngi rutu nyo ngi tike bokara tu abe kubo ma chi wazi ngi lo karatu la ba joyi ona wakati ginge je la ba joyi albunu ni uziri duke kan ojo ake ma je mi nya gbo wazi ni dege eligu egba ko na na yi school ojele ngbo unyi wa gbo na abi tafsir sheikh abdullah pakistan nga ya gbo mi ane ojo muhammed gide gide na gide ma buji wani kice paye eh unga wa nga kwere nga nya tuma chini ako tuma chini asigbele takara ngo tumu tutugo kaje gwazi mede yona ni ale anya bo ona ada bi ngolu atiri bi tafsiri na ada bi ngolu ada bi tiri nga ji nya gbo ngini gete me okwa be more than 200 naira ona me oda bi na me oda bi alu yona de je me rutare nu e ya a na-ekekọtali nkidukwọgo m igbo gbatụbeta na edo anụmọ amụ na eja na ejo lie nene nikwuru anyị nwụ gị tinye na ejo enwele oji ya emi onye je nwa achịbata ogele iche agị na masalachi central mosque akpa kete ma jideziri ẹ̀lẹ́gbó tọ̀gẹ̀un lẹ́wọ̀n òjò ìṣòwò ìṣe ń máyá jàtá nípa ìyá gbówáàzí torókẹ́ nàbìrì jáde nì àmọ́ nàíjẹ́ àkàmà nì àkàmà lẹ̀ tàbí wọ́n bẹ̀tẹ̀ lé máa ń máa títọ̀ ìbò òbílẹ̀ yàbá ìmá nàbìrì jáde nì mẹ́yọ́ mọ́ kúkú mẹ́yà bó máa kúkú mẹ́dàbìrì jáde lẹ́wọ̀n má ní ìdúkù alẹ̀ ẹlẹ́ ọ̀run àbẹ́kùn má ti kò gílí

ukwu elekedu manage but ene mune oji ona ko ngati ko kile ngojo ni makola launch ni e ga bi adoko duro ene gi mayo launch no mole ene gi di 1000 pa ene gi 10000 masha Allah kitin dere ya ko ja du me meche to bango lame wa kullan wa ada husna Allah je gbale yun ko ene ne wa faddala Allah al mujahidina ala al qaidina ajran azima Allah tabaaraka wa ta'ala yanhi dungana dungo kujinga me kama kima aboko ma ci ko kili nga di ni ojo ma du toro da unge ma ti le du nga mele o ye ka me be ke ju pa o la de ke be ma se wuji darajat minhu maghfira درجات منه ومغفرة ورحمة نعم وكان الله غفورا رحيما درجات يوم هذه درجة عمله منه درجة كفوبهم كم تجوا ومغفرة ما يدوبا ورحم من يجممي وكان الله غفورا الله شاد له با رحيما يا ما شاد يجممي ان شاء الله يمنو كتوا يعني كاري ولا يتو من غايا كان ولا جهاد ما يوني با اولي بيديو ني با ايكه با ميستيك alukẹrọ kọhùn lè pa alukẹsí sákọjọ gbígbó bá wẹ àmọlà lẹ́nà gbọ́ ìkí àti ẹgbẹ́júgbédé pa àyẹ̀ni ilẹ̀ nù inú tó bá dúró ìṣètúbọ̀ ọjọ́ kọjá àdúbà wẹ́nu